Ah, ẹ kú dédé wòye o gbogbo ẹ̀yin tí ẹ wò wá ah, orúkọ tèmi ni Samuel Ọláolúwa Ọlásẹ̀yìndé tí gbogbo èèyàn mọ̀ sí Samuel Ajirebi. Ah, kí ló ń ṣe yín ẹ mọ̀ ẹ mọ̀ pé ìlú sọ̀wọ́ ni ẹ mọ̀ fáńkà wọlé tó sà. ìwé ìkíni ẹ̀ka ẹ̀yìn kàwé lókè ẹ̀yìn lẹ́yìn náà ń kọ́ sí ẹtí ẹ̀ nísàlẹ̀ ẹ nígbà tó bá bèrè àyẹ̀ ní sí ó ju mọ́ yín láàlẹ́ mi. gbé ìlú tẹ ìwò sí tẹ́lú ìlú mi tẹ gbé fún mi ọ̀dọ̀ wọ́n ìsá bá bá yín àní kẹ̀kẹ́ yìí sì pẹ̀lú yòó kẹ́ agbẹ́wò sí tẹ́lú fún mi. Ah, bí mo ṣe wọ iṣẹ́ eré orí ìtàgé mo kéré nígbà náà ní nǹkan bíi ọdún 1997 ah, mo jẹ́ bí ọmọ ọdún mẹ́rin nígbà náà. Ah, mo kópa nínú eré kan tí a ń pè ní Oṣòdì Òkè tí a ti ọwọ́ Kórèdé Films tí a ṣe nígbà náà wọ́n nílò ọmọ kékeré tó lè kópa kan ni wọ́n dẹ̀ tọ ọ̀dọ̀ bàbá mi lọ pé ẹ wá o ọmọ yín kan wà tó jáfáfá tá a mọ̀ rí ẹ jẹ́ á gbìyànjú rẹ̀ wò bẹ́ẹ̀ ni ọlọ́run dẹ̀ ṣe ṣe àmì sí ìrìn àjò náà. mo jẹ́ òṣèré orí ìtàgé tí a mọ̀ sí actor Ah, mo dẹ̀ jẹ́ olùdarí àti òǹkọ̀tàn ah, oríṣiríṣi <laughs> nǹkan ni mo ṣe ah, mo jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè nídìí ìmọ̀ òfin ní ilé ìwé gíga àti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun hello my people eh, hello everybody my name is amodi maketa ẹ fi ìbò ilé ẹgbẹ́ aṣọ tiwantiwa wò ó bọ̀dá onífọwọ́ alárànbarà bọ̀ síbí sista onítọmọnà ẹbọ síta wọ́n ní orí yín àtọ́jú yín báyìí òun ni kó ti ń ṣe mítìnì wọ́n ní báàdì yín ni wọ́n fi ságbédé bẹ́ẹ̀ lómi ìbá họ̀ dín ta ẹ̀rọ abáyín ẹ̀rọ pé research card ẹ̀kúnẹ̀tì ní ń kọ ni wọ́n rí gbogbo ìdí tán ti sign up fún gbogbo ojú tó dàbí kámú òṣogbo oògùn àmọ́ ó lélẹ́yìí ńlọ fi ra ọ̀ fi ra láàárọ̀ fi ra lọ́sàn fi ra lálẹ́ ó ta okùn kó mọ straight ní thirty five thousand mo ta àmọ́ mo lè ta gbé léyìí fún ọ mo lè ta thirty two five kò pé mi àmọ́ lẹ́ẹ̀dá yóò di fún mi ń bò mí thank you. ah ọ̀rọ̀ yẹn pọ̀ <laughs> àtúnṣe ni ah ṣe rí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó wà ní ìdíṣẹ́ eré orí ìtàgé gbogbo ẹ̀ ò ṣẹ̀yìn bí ìlú wa ṣe rí tá a bá máa wá yanjú àwọn ìdojúkọ tó wà ń diṣẹ́ àkọ́kọ́ náwó gan àwọn ìdojúkọ tó ń bá ìlú wa gangan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ah, ọ̀pọ̀lọpọ̀ àìníṣẹ́ ló sọ wọ́n di ẹni tó ń ṣe iṣẹ́ eré orí ìtàgé kìí ṣe pé ọlọ́run fún un lẹ́bùn ọ̀hún gan ọ̀pọ̀lọpọ̀ sì rèé ló jẹ́ wípé àwọn ọ̀rẹ́ mi ń ṣe èmi náà fẹ́ bá wọn ṣe ló gbé e dédìí ẹ ẹlòmíì orúkọ ló ń wá ẹlòmíì owó ló ń wá wọn ò ṣe é torí wípé a ó tinú ọkàn wọn wá fún ìdí èyí èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá rí wípé àwọn tó bá ń wọ orí set ẹmọ àmà àmà báwo bẹ́ẹ̀ la ṣe máa ń pè àwọn ẹni tó bá wá sórí set mi so ẹni tó bá ń wá sórí set mi ó jẹ́ ẹni tí ó mọ iṣẹ́ yìí ẹni tó kọ́ tẹ́lóyìnbó ń pè ní professional professional actor professional crewman professional people ẹ fi àwọn ẹni tó yẹ sí di ipò tó tọ́ kì í ṣe wípé pàdípàdí lélẹ́yìí fi dórí iṣẹ́ wọn kì í jẹ́ kí èèyàn lè ti iṣẹ́ bó ti yẹ ká ṣe é lójú àmì. Hmm. Ah, tá a bá tá a bá fẹ́ ní a gbé àṣeyọrí mi sí ìpele ah, eh, èmi gbàgbọ́ wípé ìrìn àjò ni àṣeyọrí kò sígbà kankan tá a lè sọ wípé a ti débẹ̀ kódà ẹni tó ti débẹ̀ gan mọ̀ pé òun lọ tí ì débẹ̀ torí ọjọ́ kú lọ́jọ́ ìsinmi gbogbo wa là ń tún ṣiṣẹ́ kúnṣẹ́ fún ìdí èyí mi ò lè sọ pé ibi báyìí là ń fi sí àmọ́ mo wẹ̀yìn mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tó ti gbé mi dé mo mọ ibi tí mo ti bẹ̀rẹ̀ mo dẹ̀ mọ ibi tí mo wà báyìí iṣẹ́ náà nítorí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa kọ ìwé fún ìdí èyí tí n bá sí lórí iṣẹ́ èèyàn àbí kí n máa ṣiṣẹ́ tèmi mò ń ronú ìtàn àbí kí mi ò ń ṣe ẹni tó máa ń sábà jáde <laughs> mi ò mu tí mi mu mi mú kankan fún ìdí èyí àti jáde kò kò ṣe bẹ́ẹ̀ yá mi lára àmọ́ mo mọ̀ wípé mo fẹ́ràn kí n máa bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tí n bá rí wọn. àmọ̀ràn tèmi ni wípé má sáré àṣáájú lórí ìrìn àjò ayé ah, mọ ohun tó ń ṣe gbàdúrà gbàgbọ́ nínú ọlọ́run kò dẹ̀ gbàgbọ́ nínú ààrẹ má wàá gọ aláàgọ sáré ṣe èyí tó lè ṣe kó fi yókù lẹ̀ fọlọ́run ọlọ́run ní gbé ní ga tí ò dẹ̀ ní fi wàhálà sí i orúkọ tèmi ni Samuel Ọláolúwa Ọlásẹ̀yìndé tí a sí Samuel Ajírébi ẹ máa wo Orísun tẹlifíṣàn.